أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته إنني أسو رمضان إنه لغن يوم التايف ودو 1438 ودو أي هجرة أسو إنه جون أسو كفا إنه ما يقوجه فدو 2017 كراتوا أنالي على كدي آية 22 aya ogunyo meji ebi suratu ali imran engini akwano ji aya 23 ebi suratu ali imran alam tara ila alladhina utu nasiba أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون يقول الله تعالى منكرا على اليهود والنصارى المستمسكين فيما يزعمون بكتابهم الذين بأيديهم الله أقول أوجي أما إنشاتي أما يلادي abin gida ya kuma wanyo takada ya kuma duro wanga mai takadile unchatora kwa injila mai ne amali bu mune tilelin yika mama edo mutakado mune chakawa ikwi kubo yo ichibo yo ikuno owe maedon allaheni alam tara elin ilalladhina utu nasiban abuka madi ukweka uma min alkitabi kwa takada yud'auna ila kitabillahi uko takade kuma bunga ma yurdulai taki jamu ma adumu kuma agwa takada ya ojo alqur'ani liyahkuma bainahum kuma duchuchilia agwadima thumma yatawalla fariqun minhum takoka huma ma miyurida Eh, oke humama me yurida wa hum muridun ubi o madu kolojo iya alqur'ani ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون ذلك دليل بأنهم قالوا أما دائما شاكا لن تمسنا النار أنا يا جلوانو أما إن شاتك ما يلا دا ما قليل فإن أنا يا جلمان إلا أياما معدودات يا أميمو بكوجو بوي أمان كيشا شما زابا بابا مايني أو يومي بي e ọdọ du gọkọjọ mi bi nga mẹ́ta zaba nga ma ọdọ mú mẹ́nìkan ọdọ ama ọjọ́ mi bi ẹ má da alẹ́ mbẹ́ àkíní àmà ányá jẹhu ná bẹ́ẹ̀ o máa ẹ̀ òwe ọjọ́ ọgbọ̀ méjì ka mo kọ́ ma ka mẹ́ra rẹ̀ ọmọkùnrin ọyìn tọ̀bẹ̀ kí òwe lẹ́ nga mẹ́nìkì kàmáyún ná tolu àdúré kàbí malẹ̀ ta ẹ má da alẹ́ christ lẹ́mọ̀ oléhìmá kó wẹ̀ ẹ̀yàn nga ma kàkúṣaká ẹ̀hùn dúkìrẹ́ náà weke e nweta enye nweta kraịst igwe enyo eme ene ka achọ dị kinyachi kraịst bụ ugwe enyo ume achizi na kinyachizi na kraịst bụ ugwe enyo ume enwelechi malụti chọọchị abeku malụta asati elibe bụ mataguhu ọya mụ na madagubi mụ matido babe bụ mana adu yi ere ere ma legwuru kwala ma ya jigbo ma nwete ma nwete then ile du pastọ kọla nkideke kachi aki machi le mojo ele fedo machi machi do maguba ele na mparka eh ologele mo mashalachi eh wode dai mashalachi ayo kamani yabu kede obojiman wori wode daba cheka chuche magwe ko ya kinya mentu to machi do ake da ake jabu do jien eh be balu eh je chu kwere daba un free of free eh, free of charge ni tengama eh daba alafia ma wọn gbégbé ń yá ayọ̀ ẹ wẹ̀kẹ̀ adágún kẹ̀ndẹ̀hun dágún kẹ̀kẹ̀ tágún hodágún báyìí nìyí ó náà ẹ̀yẹ lẹ́mà náà àdínì ma oléhì dúkà má ṣàkàtí christ tòdó oléhì ma ní ẹwà kú abẹ́lẹ́ lè kú tòdó oléhì ma yẹn ẹni ẹdí mẹ́wọn yóò náà gẹ̀lú ọ̀làgídẹ́ àánú má kánú

liyomin ojo le do ma nyanwa on akuma kama la raiba fi ojo le ni kanika ni no wa ufiyat kullu nafsin ma rama ngimi du kolo kichi ma kasabat kolo kichi wa hum la yuzlamun ma chuma la shinu قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير

kedo hengene gerejuje watanzi ulmulka mimman tasha ene ki areju enwo cha bogbo hege ene ki reju ebo mo gba ma he kani iliku ene ki liku oyo mo he ngba mewu tam du mun ene ka do mo wa ku ku ma he mun ko ata ene ka ide ti gomo e ba ka yo he e ba ki jo he ku ehe ọla nkwe gọọmenti na anyị ji ọla abịọla ma eju machana investigation tebitele ka ọlele malima ma gwọ bụ gọọ nwute onugun gọọ ma senisi lamiri senisi ọ galafeti ụmụ ma ọ na wọ́n máa mọ́ wọ́n máa mí ọ̀kálẹ̀ wọn kọ́kọ́ ẹ̀hùn òun yẹ wúdú pẹ́ẹ́ jẹ́ Gọvanọ gọ́vùnà ẹrùfáì ìsìbánjọ́ àmì Gọvanọ uh, yóyúyí Tama kọ́lá máa wé ọ̀la lẹ́mà tí Kaduna, Tama táàmà máa gbọ̀kábọ̀ oníkàdù tẹ́ni tí ó yíyẹ ká ní mẹ̀sìbọ́gẹ́lẹ́ ní wàlá wọ̀tẹ́ ń tí olùmọ́lùkà mi mẹ́ntẹ̀ṣà ẹ máa gbọ́ hẹ́ wẹ́gẹ̀tọ́ yó ẹ gbọ́ hẹ́ bí ẹnẹ kiri ju ẹ gbọ́ ẹnẹ kiri ju eneki areju eacho kata biyadika alkhair ifo owe kechojo unge yokwa kuchakade innaka ala kulli shay'in qadir wenu kwayo kecheudu kwayo kojo ne na girei ma kini ko amado ojo kido hengune je imachi ojo gi ado je ni eneki sigo no guko gi abayo ono na kake ayo he oni no na olofen malik egba kuma primary egbele ngbe yuri primary election kuma ṣe yìí àbẹ́hùn àmì ìbìrà àmì àjùbọ̀ west àmì àjí okun àbẹ́lẹ́dú pàkúṣáká ó jí ilé mayà àbí gala mamoji kode mamudu dayun ẹnika ẹnika mamudu dayun lẹ ẹnilẹ ìpramari jẹ ẹnilẹ àmọ́nà ìjàbẹ́ tí ó yà ìjàbẹ́ jẹ

kí àmúdù wáàzì ń àbò dúnìá tàbáyọ yìí ni electoral reform kò máa ṣe ọ̀lẹ́ ilẹ̀ màá pass into law ọ̀nàlẹ́ anàgídẹ́ ẹ̀ màá law mi presiding officer kò dẹ̀ tẹ̀yàbẹ̀ kò máa dọ́kọ́ ọmọ ẹmọkọ́ dùnmọ́ máa rídà olùkìtì máa orídà máa effect change yìí ẹni bí Eh, amado presiding officer èyí ọgbà ẹ̀kẹ̀jì bẹ́ẹ̀nù kẹ̀yà ayẹ́ ọgẹ́lẹ́ lẹ́dún tí a bá yẹ prison ẹ̀ṣẹ́ ọdọ́mẹ́lú ẹ̀ṣẹ́ yìí ọdọ́mẹ́lú ẹ̀ṣẹ́ yìí báyìí ní ẹ̀dùn kùmà níjà bẹ́ẹ̀ náà wà lùkà kẹlẹ̀kú tọ́ máa rẹ yọmẹ́gbẹ́ ẹ̀ dálẹ̀ eh, yàbẹ́lẹ́ má di resort yàbẹ́lẹ́ máa ń dàkó máa dọ́ọ́nú máa rẹ yọmẹ́gbẹ́ ẹ̀ dálẹ̀ torí kí pàtì lẹ́kìdàbí sẹ́wọ̀n pati lẹ́gídà bí i primary election ìtọ́ mọ́nà dúdú ní ọjọ́ gígùn máa kí ní ẹnìkì ìjẹunka ẹrọnú so algide rẹ̀ aláhù ní kí dún nẹwà ẹgbàdú ìyà ní kí dún nẹkú ẹgbàdú so wọ́n tún ìzùmẹ̀ntẹ̀ṣà wọ́n tún dìlùmẹ̀ntẹ̀ṣà ẹnẹ̀kìrí jí àdọ́fẹ́ ẹnẹ̀kìrí jí àgbọ̀n ẹ̀bọ̀ ọ́tẹ́ بيدك الخير إنك على كل شيء قدير وكتوجو ونيكو يوم تولج الليل في النهار تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب تولج الليل في النهار الله وجنك يدود دبا تورك وتولج النهار في الليل وجنك يدرك تنود وتخرج الحي من الميت أنك دجو أددو بهكم

ẹnẹ̀kì máa di máa nìfọ ọjọ́ ní kìí káàfìrí yọ máa bí kọ máa wà dí ní màfi ọjọ́ mà òun kìí káàfìrí ṣòkú nìṣí ẹ àwọn amẹ́ńká nà mẹ́yìí tàdẹ̀ òun ṣòkú nìṣí takọjọ́ ìyàwó mọ́ra ìdún ìyàwó mẹ́rin kìdé yìí lukọ́ àwọn ọlọ́run ọmọ kì ní ìmáàni ọmọ kì mọ́jọ́ ọjọ́ mú òdéjú dùkọ́ lòkú ọjọ́ àwọn dòkú kọ́lá oyo ni kije o ma bi o me ya o mudago ji imudi ku daru se o ale imudago ya mo to bibi ama titogu ama ngbo ama pone ama joji le mo me so iya o mi we gidei ohun ti ofane ohun ti udeju ohun ti oku we ke achataun ke e chuko yoyi we atudeju ma do oku kola udeju ma do oku uh, udeju aliko to ngallahu tabaaraka wa ta'ala wa tarzuqu man tasha wa ko chojo wa ngo dorai wa da riziki ngene kireju bi ghairi hisab kimanu yomeni kimanu yomeni dabana le ayi ko ojo ise nana alkam wo ka jo abaye ma ko le nene ko ala te ate kole. le ni ka te ngo ko le nene ka ngo enile ngo ko neneke ele kwọla ogele na kwọla nwọla kwọla nwọla anyị ẹni ike awa yorùdú òun wà ní kíkọ́ lẹ́lẹ́kùn kó ṣíde ọjọ́ kùn lọ́wọ́n tó ní nílẹ̀ ọba mi wú kùmà yíyá nẹjọ́ yìí ẹni ẹdún máa lùkùmà lè wá ebi ti fún sílẹ̀ aláwọ̀ kan wá àti ní òun yí ọjọ́ méjì tó àwọ̀ فأوحى في كل سماء أمرها أبادي أجالي أو دوك تقول يا وا إمام إمام بنجل مكاجم أجاني أمين تقول يا وا أجاني يا هم كم أجاني ويومي àmẹ́ òun lẹ́kọ̀ọ́ yóò kó ẹ̀gbà lẹ́yìn ìtọ́nà àmẹ́mọ́ rẹ̀ pàkúṣáká tó dábánilẹ́ ẹ̀ọ́lẹ́sí ní àkíníhìn ájìyẹ pàẹ́gẹ́

amaghị ekewa jerudo ọyọ ma ewe ekewa jerudo ewe ekewa jerudo mekwu nkwu merụkwanye ma rụkwanye enedunu ma nwụ so abdukirọji ji nwe ya che nwunyi innaka ala kulli shay'in qadir kuma kai haya kulli gudire tarzuku man tasha eda rizqi ngene ki ruwaye ju bi ju hisab kiman ni yomen لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين نعم ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم, ويحذركم الله نفسه وإلى الله المصير يجد يشكون وجو الله تعالى يتنوى akacha abakpa akaka doji adin islam abokum aki kafiri kawe do ma chene umolawa shenke mi kafiri do chene umola to ijugede abekuma maja unge ma kafiri do chene umola ide gbogbo adin e

achadugbo gbole ache adugbo gba na omu lẹbiti tí omu lẹbiti nga mẹ́rin ọ̀yà ẹ̀rin ni ẹ́ omu ya mẹ́lẹ́ àmẹ́wọn ní ọgbọ́ òde tákà mẹ́wọn ní ọ̀yà lẹ́ kọlẹ̀ ẹmúrí dà gbani gbani kọlẹ̀ ẹmúrí kọlẹ̀ ẹni kí má nù ti gbò kọlẹ̀ abalẹ̀ ní kàkí tẹ̀yà gbọ̀kà mẹ́ àti adugbo kọ adugbo kọ yá ẹ̀ nga mẹ́wọn tọ́ kọ́ pa ọ̀pọ̀ alẹ́biti nga mẹ́rin ti yẹlẹ̀ pàkà mẹ́rin ti yẹ kọ̀kà má

àníyà kò máa ní tákù máa jẹ́ ní òun àkù jẹun bí ẹ̀ ṣùgbọ́ ní ṣe olúgbòrògbò jẹun ní àṣẹlẹ̀kìkù jẹun ọkẹ́ jẹun tó dára aláwọ̀ ẹni láyẹ tẹ́kìdì mọ́mìnú na kàfìrí na àwòlíyà yẹ́ni a máa pàpà àkùmàdé ìmá ni maa kini ihe olu chini na alụ wee yudi gbalịgba alụ yudu gbalịgba gwụka alụ ụgbọelu ejekwughị unukwu alụ unukwu nwere eche abịhụa egbe ikide ma kụlụ atụnya na aba nayi gboo bi magara ubi gwugwiricha egbale na ma ha bịhụa ya alụ abajoyi onye anya bụ unukwu nwere egwu owu bụ nwunwu onwe ma abụ ma

enge yuga ni jaji aja ye ki yimile emu buka kodan imu dene ke abi hayi unga ya de mabo turiki duka ye ha ti ama yewe samune ta ma ma de ma ba ma kokolo turuku ma kokolo ma la ma ma ba ma ma ma ma ni iya yo ya ma a yo ma ya ma bi le ma ma ma matini kedi ma bi bogenelen chen ko bobu me kuma chamo ne me ma ma fi bogelen kuma do ita ne o ma ba malika kini amu ne ngi ju jiman ya e je ma ma da bi ubi ama me mu da ma pa ma ebe ki amatini kuma na che ole to banu wa man yaf'al zalika wa du ke ogenele chi ba ene du ke abana le chi falaysa min allahi fi shay'in ene leba ingo de he o du bo yogen ẹ̀mádé ohun tó gbọ́jọ́ gẹ̀ ní ó yíò sí kàkí ní ọ̀lẹ́ ìkọjí ijú mẹ́ ilá takọ̀lẹ̀ kídàbìrọjí ijú an tẹ́tẹ̀kú bẹ̀kẹ́gbàkẹ́ kí ni ráyìnbì minhum tó kọ́ bẹ̀kí ni ráyìnbì bàbó lẹ́tẹ́ ìráyìnbì gùnmátẹ́ ijú gidi òtíemẹ́ òkọlamẹ́ ẹ̀dọ̀mẹ́ ọ̀nà àdúmẹ́ ráyìnbì bàbó lẹ́tẹ́ ni ráyìnbì gùnmátẹ́ an minhum tó kọ́ alẹ́ kiri ayi bi mata ogele egbalita kọle ya dàbí ọjọ ìlú wàlúhàzírùkúmùlọ́hù nẹ́fṣà wàlúhàzírùkúmùlọ́hù nẹ́fṣà aláhù kọ́lé ń òun àdíwọ́ nìlú mú mẹ́kún mẹ́ra yìí bẹ̀rẹ̀ onígbùnùgbọ̀ ọjọ́ kọ́lé ń òun àdíwọ́ nìlú mú mẹ́ra bẹ̀rẹ̀ almasin àdàbí tó ṣùgbọ́ ọjọ́ nìṣe ní قل إن في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير aya gile gudu yi ina laka abu darda akika alkoju akini illa can me tayin bi gumate e tayin bi gumate ani yo daun o pe ina gine ki kuma adama can kan le mu me ka adama me je kana ki edo ki dugum edo ki dekun ukolo ne adama kuma ejo ṣùgbọ́n ti máa di ìmáàlì ní ilẹ̀ ìdùn àkíní wẹ́yọ̀ fi zẹ̀ òrábọ̀tẹ́ ẹ̀kọ́ àwọ̀ ọkà ojójí ìkọlà ẹ̀dùn ìlú ìwé ẹ̀wọ̀n lẹ́kẹ̀ àdínì àtúnyójú wọn lára martin olùsọ ilẹ̀ ní mẹ́ni kí máa ẹ̀dọ̀mdà kọ́rù tẹ́ kọ́lá ma a yáhọ̀ àdínì ẹ̀ ịmụda m dọla ịkọlọ omume na omebedua aba na ịarịkọda megide elu ami faịlụ ọgọ ịṅanya kụjọ ya ọgọ ịṅanya chi yile meka mechi aji ịnya ịnya jale kpọla me m dụgbọla ọla ya dini edomeche kparuka bọla mete ẹlẹ́tí nga abu darda ta'ala anhu yẹni inna lẹ́nẹ́kṣuru fi wujuhi

kene ka domo ki ana pe ki agbunga ya ko ne ngwechi oya gini ka ma kul ka ma ki intufu ma fi sudurikum chen kuma mdu majan ki de hedome mem du majan ki de hedome autu buduha ka kuma rutu gidi ya'lamu allah ojo allah shi ne ma wa mama fil ardu ojo ala uji ma en gide o jale iwon ti ma en gide hani wallahu ala kulli shay'in qadir allah uji nu payu ije pa kuchaka يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو بينها تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد يوم أجوك أن ينوى تجد كل نفس إن دوانيا كربو ما عملت من خير كل توكي شكي من ديالي musgoron wa mu kolle duwa o bam kolo du ki ci ki mu diye yo ma du kolo le wa o bam wa ma amilat min su'in kolo du ki a ci ki ye ye bienen ci tawaddu takuna mu dene ga di koto law anna ha wa bainahu amadan ba'ida ima je ci kagbade un pa o kolo le ki mu di mili bo la tagbade ma itini kolon kole de non kimerun imda ye nyoli edo ngabo iya ye beneli edo mu kwabe atini kile kijiru to chaga atini ku kolo bene kijiru e we ka jiru nkwimi e jiru kole de ne kule oyo na bene jiru e emda ameru ke chikwimi oyo na amenge bene le rekordu ma mere wa yuhadhirukum allah nafsuhu allah awon ojikɔli ewu ɖe o ewɔ e nume nefsahu makagidɛ ilẹ̀ mu ŋàfi onugbonugɔ ɔdzo òŋà anyumó kò todo todo ojikɔla ŋu todo akanyi ŋkò ŋu nɛ ɛyɔ awi fuku yà anyumé oko tudu azaba yɔ awi fuku ɛkɔ abawo yà anyumé oko todo akanya ŋkò azaba ŋkò ŋu nɛ kì adu ŋu nɛ mɛ bi kí ɛfu todo ihe anyimi o mɛ hɔlamɔla todo ihe anyimi o ɛnkɔ e, ya aka ŋu mɛ yi dɛ. yuhadhirukum Allahu nafsa Allahu anyumuku tudi hanyi ko neki neki dukar bone enek magbara wallahu raufun Allahu ajafe do nyonyo chadu ngiju nyonyo bil ibad chadu ngamadum ama wa ke ni yuke bu yule wele angi yule e ma tinu fedoleni ya bola one قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أجعلك كاوما إن كنتم تحبون الله إيه تكني كماني جوجو فاتبعوني ومع النبي ما اللي بقي mee libo mi a nebi yuhibbukum allah takallahu anya fedi meyi allah akbar na mu kolo nana nana nana nana ka ci kolo la ci aw ci dahu anu ko du ojimu aneji ba kini yo kolo ko yaro o me ci ama bi ma cha ni bi ngale bo ni kimru kolo bi a iba takaw ci ku dahu akono la da du ojimu ẹnkà yàgìdẹ́ akọ̀lá ojú mi ni afẹ̀dọ̀ ọjọ́ afẹ̀dọ̀ ọjọ́ alẹ́bánibù ṣẹ́nkà alẹ́bánibù takọ̀ ojú anyá fẹ̀dẹ̀ wà wákẹ̀rẹ̀ bí wákẹ̀rẹ̀ bá ma kìí ṣìkú máa ṣì ní kìí ọjọ́ ká ẹgbẹ́ kò bá inú máa wá dání ní kìí kò máa náà ṣe kò máa nọ ọyẹ́ ẹ̀dọ̀ yìí ó ma náà ṣe ma náà nọ ọyẹ́ ẹ̀dọ̀ yìí ominu kò fún adágòjì láì na àṣínì nà ọ́yẹ́ dọ̀ anáàtì aná nà ọ́yẹ́ dọ̀ ugwu dáàmọ́lá ìdẹ́fẹ́ máa nìyí amadu ẹnẹ́ka múdà múdà tí ọgbọ́ ìṣí gbègbélé sí gbègbélé ohun tátátá ìkọ́ ànẹ̀ múdà gádága nì ní múdà

ẹgbẹ́lẹ̀ ẹ̀wọ̀n nẹ̀mí mo yóò yíò àwálẹ̀dó dání àmá irúkò nẹ̀ kí náà ti gígìrì ta kí mú dà ọgọ́kà mi wú ádà yìí ẹmú dà ẹtí ọgbọ́ ní gbègbélẹ̀ ẹ̀ẹ́pà kó jẹ́lẹ̀ ìgbèjì àyàrà bí àwọ̀ ẹ̀yẹ̀nẹ́ ṣẹ́dà ẹ̀nẹ́ ẹ̀ẹ́dà ẹmú dà tánẹ̀ ẹkí jẹ pálípálípálípálí abáṣe ya kẹrẹ bọ́ ẹni kìí

yanihi ai wannan ba za ka gane ba abduk na shakakawa ya shaka ya duru mai yiwu ita gaskiya inda ya gida ya shaka ya duru mai yiwu shi ne tọ́gẹ́lẹ́ àdéhùn gbogbo takìkìlẹ̀gú bóde sí olílé takìwọ́ ìwájì hùn yọ yìí àmẹ́gẹ́lẹ́ bí àdéhàdé ni eh òkèlẹ̀gú olílé bá mẹ́ ń káyẹ́kù màkájọ yìí màkájì zikiri yìí amẹ́yẹlẹ́ dé àdínì máa ni, ma yẹ́ ma ma ame kókó àbáyọ yẹ́ àmẹ́mẹ́lá lè gbígbélé ọgbọ́dọ̀ àdàgbọ́sí ni wọ́n kílẹ̀ ẹ̀hẹ́ àmá ilá wọ́n yẹ́ kó dá iyẹ kó rẹ̀ tó láàrin máa lè bí ma yá ọtẹ́nì alkìyànwẹ́gbà níbi alkìnẹ̀tẹ̀lẹ̀ alkìnẹ̀tẹ̀lẹ̀

elika ọmọ ọmọ ọdún ẹkọ elika mẹ́lú ẹ̀hàyún elika mẹ́lẹ̀dé elika mẹ́lúdé elika mẹ́hàdé elika ẹ̀yọ́ ẹ̀mùdúnà ẹ̀mùdùlọ̀kọ́lọ̀ ha ara ò ní ẹ̀kídá bẹ́ẹ̀ dé ẹ̀hùn náà kàkẹ́rẹ́ mẹ́tùmí àríyá ọ̀nà nàkó tóun nàkó òun lẹ́gbà kó ṣaka àmì máa lè mi bí lẹ pàyé àmì máa lè mi lẹ́pàá màlì má jìrì má alùpùpù máa mọ́lá lẹ́ àdínilẹ́dọ̀mù ẹ̀mùdúnà ọ̀rọ̀ ká

negala ime kuma ya chineke ma anya e ka ga gị n'ihe eche dị ha dili wallahi aka da ewu turu e ne ke ti chane yi aluka ne ke ti chane yi ba an eliti lori abajo yi ba abile jomo ma ke ni chi biramu ni a ti bidi ade do ino ne yi maka ki wo ni mi o yele kwa ne ajile ne yi male

kama pe lelelelele o ja ne wa kuma ya ka kini hi e die ne e ke nyu adin igo edo mo kuma ya ya ru to ke lu igo meta ko e kijelika ere e kijelika teje bi e gba yo ha oto oto oto amone yin idogbe edubi e dedo e kalada ko ma ya wala ẹ̀ẹ́kì wà náà na ya àníbẹ̀ àkíní ìwọ̀ kẹ́ẹ̀kì àdínú kú ẹ̀kẹ́ ṣẹ́ǹkà gbogbo àtẹ́wà kàmọ́nà kó àjàyímú ìṣàmọ́nà àdúwà ayímú wàdọ́lẹ́ ẹ̀dà ayímú àníbẹ̀ àkọ̀rọ̀ gílẹ̀ tàkẹ́ ṣẹ́un gbogbo máa dé ayímú mamadan àníbẹ̀ tábà kọ̀rọ̀ abánilẹ́ iná ibn hajar al-haythami ikota hadisi lele ifi littafin azawajir an ikitirafi kabayir imalin ya kowa kowa kowa bane le alkadisi lecture limin ji ka nibi mata ba kola bane le dum tura bane le en duki ya ki macha dini shin me da da den yuno me kanga mo ne kuma ma ene ki mugba ene ki magba o mo imudu ọjọ́ ń ẹ̀fẹ̀rọ̀ tabali ike ìdàngẹ̀ ìdàngẹ̀ ní àmúdọ ọjọ́ ń ẹ̀fẹ̀rọ̀ tabali ìṣọ́lá ahimú ń ẹ̀mú yìí fọ́tẹ́bì òní lèbẹ́ǹkà níbìkà yóò bẹ̀bẹ̀ kó mọ̀ wá ẹ̀ lèbẹ́ǹkà níbìkà ọjọ́ àníjú ẹ̀ tó o máa ṣọ̀gà ní màá ní àníbi yìí nwa atọgbọ amụta gị na ajụbi nwa omewe adị omewe adị nwa ji achị alali ya dị kọndemụ ya dụdanye ọla alụke ya ahụnye iju ya ahụnye ọla anịbịachi taka mte nna abakara n'ugwonu ga achị chenki dị ọjọọ ụmụ afedo tabali na tinika sukọrọ ọjọọ alibenwe ka nebichi iyi dabala ọjọọ afedo a wa ya gufiru lakum zunubakum ya da dini me ba ngume ya du lefi me ba ngume wallahu ghafurun rahim allah tundu ki adu lefi ba ya shuru ki anwale jungo قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قل أطيعوا الله كما بقى جنه ملي ملي mẹ́lẹ̀ bọ́jọ́ wọ̀rọ̀ tí ò mẹ́ alẹ́ bónúṣẹ́ fẹ́yìn tẹ̀wọ́lẹ̀ ò mẹ́múdà múbìdó kọjọ́ ọkùnrin múbìdó kọnúṣẹ́ bá fẹ́yìn lọ́láhà láyé ṣígun kàfìrí mẹ́nàrí àkàkí ni ọjọ́ aláhùn iṣẹ́ anújẹ́ àmà káàkiri lọ. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية ذرية بعضها من بعض والله سميع عليم إن الله أوجع الله اصطفى آدم يا نبي آدم تدوه ونوحا يا نبي نوح تدوه وآل إبراهيم يا أبو جانب إبراهيم تدوه وآل إمران ويبوجي إمران تدوه على العالمين أما توبة إبازام النيمة إلى دوتوبة taka nabi sallallahu alaihi wasallama on wa sayyidul bashari wa khatimul anbiya ala al-islam on tabu jama nabi papo on wa shona yamu ne papo sallallahu alaihi wasallam sura banale sura yake dai madu ati suratu ali imran sura ta akola aboji imran ola aboji imran lewu na wakere boye mini bayni ina kuma adu ake imran gidai imran le onchi oma yashim oma amun oma misha oma hizkiya oma hariki oma yutem oma azariya oma amsiya oma yawushi oma ajrihu oma yazimi ya fashati oma insha oma abyani oma rakai ami oma suleiman oma dauda alayhi salam amora tawa mu ko mu ko mu ko o ma dode labida bena kishi hibru ngaka yin odu la chodo chodo ka mi juma nti chodo arabu ni ya chodo je amin o ma eni hi ene ko madu muhammad bin isa ko ma yasar rahimahullah on on kudo amun ko enele on ko ade to imran gide on chata maryam maryam yiki shi isa alayhi salam oya imran gide madu akin hannetu. hannatu lẹ́lẹ̀ òǹdí mariam wọ́n jú àti ní ọlọ́pùgidẹ́ ohun àmẹ́lẹ́ tudu òpapọ́sáká ìgbàzámẹ́ ní ma aníbi núhù ọjọ́ ohun tù ìhúgbẹ̀ aníbi ibrahim ìbò yéhùn àmàtítí ibrahim àwọn ṣàtà níbi ismaila ohun ṣàtà níbi isaac ṣàtà níbi yakubu yakubu yusufu ọgọ́lẹ́mà bí ọmọ yọ́ máa máa níbi àníbi màṣẹ ọlọ́ra yìí ọjọ́ òun ẹ́ àmẹ́lẹ́tò jáàbó ilẹ̀ ẹ̀gbàzámẹ̀ ní mà pàkó lórí ẹ̀tàn bá dùn àmì bá ọmọ ohun màṣẹ kẹ́nẹ́kà kì í kó àngọ́lá ẹ̀nẹ́ kejì torú adam àkùmàdọ́ yìí òǹtàtà núhù núhù wọ́n ti kọ́ wọn wọ́n ti ní àníbi ibrahim àníbi ibrahim àti kọ́ wọn wọ́n ti ń so àwọn ọmọ àmà tí wọ́n la ma wọ́láwù samiun aláwù tó ní kí a gbọ́la alim kí a níma ìdíkọ́lẹ̀t إذ قالت امرأة عمران رب إني نذرت لك في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم إذ قالت امرأة إمران، بل يا وجوك يا عمران يا أقول ربي يني أندو إني نذرت لك ما في بطني محرم إني نذرت لك أندو أدوجي موامي مدوجي ما في بطني أو ما كدهمي أندوجي muharraran uwe kitile udoji um, mu oji nche ka kini odukulu nga ba di a odoji e mduchi ile ibe bi mata no ma dihu yene mu ma duchi oji ile enwe yo ado ma chi daji ado yo ado ma chi oji ile ido ma chi oji ile ka kini shenki o ma ibi ba ohun bi o ma iturki ko ma ojen iya bi o ma ko ma ki le botu ko le botaji le botajan ọmọ ibi kọ ma gbé yúbá kọ́lọ̀ ìka dínà ọjọ́ ayọ́gbá ohun ìyàdọ́mà gẹ̀rẹ́ ìtọ́pà wọn yìí ọmọ ibi ní àti kọ́lọ̀ náà yẹn na ọjọ́ ohun mọ́ máa tiwọ́ ilé pàtàkọ́ balmini tó dá lọ́wọ́ gẹ́m gbàkọ́ ọ̀hún ọmọ karatu wáàzì okó ogun náà kípa mẹ́nà ọlọ́jọ́ kádìnà ọjọ́ kí ní ọba mọ́má dìṣọ́ yé lè mọ́ hararan dìṣọ́ yé lè kí ó gòdó orí dìṣọ́ yé lè kì máa ní ìgbàdà bìní ìdálẹ́ ni fatakọ́bal minni máa kí muharraran ní iṣẹ́ ara mai ni khalisan mufrigan lil ibada wal khidmati bayt al maqdis ojo emu jiki ku dagide emu gbagbo mi mọ́mọ́jìkò dáwẹ́lẹ̀ ẹmúgbàkọ́ ọmọ ìnẹ́ka tó dúwẹ̀ tẹ̀sọ́jú an tẹ̀sẹ̀mí ìwẹ̀ tó ń lúkẹ gbọ́la alàálé wà wọ́n tó lúkẹ níwà فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فلما وضعتها أي يوم أقدي بك ممرتنك قالت يمه ربي او اندو اني وضعتها انثى اي امم ما يدو بيو بلمن اما غاتي دو شو يلي اما ام دو نوبل اي ونو بلاجي موجو جالو تي بريكي كولوجو wòle tí ọ̀gá highlight mọ́ tabukọ́lọ̀ ọjọ́ tí pàkúchá káàwù ọmọ máa ogun máa ọmọ ogun wáàzí ọmọ ikwehe wegbe iye mashini paaki iye waaji ti ile tanumo iye waaji ti lete ogbokojo odubo ile ha iye ma wọn oduma ne yona lẹgbẹ ya ti waaji ma oduma ne yona ma na se ko ohun onetele ma do netele ma na yina ko ohun ohun tala ani guru gburugburu ka ẹyin adi dọlẹ tó ṣe olóbulẹ ń ṣe gẹdọ netele ma nẹ onetele ma ti ni iwe ni kì ma ń yí iwe ni tọ ẹgbẹgbẹ ọjọlẹ ẹdẹ ẹgbẹ.

ma ka ọla ya ka enyon ọna ya ma ake tuwa ye he ole ka me ma ye jele yodani to be ju ko lo yo me tin ma ja ka na be ja ka ti ya ayo ma be ma be pa ma e wo ke ko lo yo ke da ko jin o ke mo al ka tuwa e ni ba me iya bu pa ya le tudu edo ko ne tagi adu nobile ka onobile meji onobile mẹta ẹlẹ tagi akoyo kolo tagi anuma yi ba tọ sẹun kì ohun ma kí kóno meji onye ba ọyọ de du pàtàkì inuma bukuru dẹni onye ohun ma nọ ya kí ẹ ọyọ de du inuma bukuru dẹni sẹun mọdà di wọn tó dáa kì á gbàgbà yẹn dò kọ́rọ̀ àdínà ọjọ́ ṣe tónú bẹ̀lẹ̀ ni ẹ wọlé tí nga ọjọ́ máa dà níbi dúró tónú bẹ̀lẹ̀ ni a máa níbi ń pa kú ọ̀nà kẹlẹ́ mà ṣe yìí a máa bí ṣàlẹ́jù kọ́rọ̀ àdínà ìjọ yìí yẹn ọjọ́ ọ̀hún máa bí mẹ́rùn ẹ àmú tónú bẹ̀lẹ̀ wọlé sàzẹ́kẹ́rù kẹlùnsà ọ̀nà kẹlẹ́ àjọ tónú ni filikuwa wàlìjẹ́lẹ́dì filibada wàhídìmẹ̀tìlmẹ́sìdìl kitigba kɔnɛkɛla tsi mayu kpahio aŋɔ la kuma tsi kɔlɔ lɛ nɛ onobilɛ ya ɔdzɔ ɔma ko ŋɛbi ɛmu do nobilɛ wɔ ini sɛmɛ ha mariam ɔdzɔ ŋɛmɔ do ɔma gɛrɛ mariam ŋɛmɔ do ɔma ɛdu ki ɔma ta nɛ kpa yɔ do mariam ti da ŋɔ ɔdzɔ ŋɔ nobilɛ do yegide eji mistake ka ngichi kunu vle kimoru dungoma ama yongi maji yengi ungire ko ngichi eji misteki ni ome ina tani o ma acha kanata kata amizi ni du eh ome gide ina tata eh tori onu vle de egba kuma anya isa ko anya bi o ma ya natani isa jo ojo to fi ni enwe tori onu natani ẹ̀wọ̀lẹ́jẹ́ mú tuntun náà yìí àmá ẹni ẹgidẹ́ ibá ma ẹni yìí ìyẹ́gidẹ́ mú dùn àti máa dúdú wọn ma ṣáwúra ọkọ̀ pọ̀ọ́yà onòbìlá ní dúdú wọn ma amẹ́rẹ́ àtẹ́rẹ́bà fún máa rí dákẹ́bẹ́ ọmọ ayọ́gbẹ́ máa dúdú nǹkan ọ̀rọ̀ abúlẹ̀mí tó lẹ́ ojú nàálẹ̀ aládìmí ìjẹta yìí ẹ bí kò má dé mi mọ́dún máa ní ojú ìzì ní lẹ́wọ̀n ní dúdú wọn ma

ìlàmẹ̀ni abájọ àlùbáríkà wáàzí ohun máa dì lùgbó ní obìnrin pẹ́ támàdúdú wọn máa yìn ṣọpọ̀ ní tí ó gbé agbèyí ihò ọgbàkùnrin máa mú dọ́dọ̀ kàkíní odò ọmọ kábánà ẹ̀mọ̀ àkálà kó ọ̀yọ́ ọgbà ẹ̀kọ́ E o àdọ́ ẹgbàjẹ̀ rídà àbáyọ̀ ẹgbàjẹ̀ rídà àbáyọ̀ ọ̀nà mẹ́ta ohun mà ní gidi mẹ́ta lẹ́ ó kàwọn ti ní yín ẹ̀tí ni kí dodo mọ́mọ́ táwọn abíọ́mà yíò kọ́ àmì dé nẹ́kẹ̀lẹ́ ìwọ̀n lóbulẹ̀ ọdún kí fa ìzà ìmúdọ́lẹ́gẹ́lẹ́ kó lóbulẹ̀ fa ìjì kí fa ìzà ìkójúmọ̀ ìyá àmúdó lóbulẹ̀ lóbulẹ̀ tọ́ odókàkí kàdéjà odókàkí mẹ̀rẹ̀ánù ìyá àmúdó nẹ́kẹ́lẹ́ odókàkí àlíyò odókàkí òtùmá abdul kìdé ìyá alkẹ̀ wúlò ẹbá òkè òun ẹ̀yà ṣe one tsi ni ke dodo ma ta ne takuma bi ma one tsi ni ke dodo ma ne yini kuma bi ma ɔwɔ bi kuma bi ma dɔgɔ ne ki ma tsi gɛrɛ ni, yini kuma bi mariam ma dodo ŋu ɔgɔ bi yahaya ye ma bi bi ŋu takuma do ma dodo ŋu ŋu ɔjɔ akini ya zakariya ina nu bɛ ka bi golami ismuhu yahaya eni zakariya akɛ da awɔ ɛnya bi ma ɛya e do ŋu tɔ yahaya.

onku tila gbado umadu kuro hayi e eh, do hado wata ko yele ki mo itukulo male ne do hado e eh, ma le one le gejito amata ko yoge bi ki mo madu kuro hado gbango oyelen ibun ka tiri mi duwa e ni e eh, e che laba e haya ke dai e dalalatun ala jawaz tasmiya yawm alwilada kama fa zahir min as-siyaq yani hi laba kuma dudungo ma ingi ni kuma bioma bilege ngomi hadithi kadwa yena aya kede chi huja ngomi hadithi dwa ni anabi sallallahu alaihi wasallama ifi hadithi bukhari kwa muslim anabi wo mashalati dubi aka ngamwe yani wulida li laylata waladu ma bioma mi udu ngini tako yonga ma bioma lemi samaituhu bismi abi ibrahim udu ko mi ibrahim ngoma le udu du ma bioma yani udu

we ma do de le yun o alkiru we yuke ti ire je o jo lo dada ba lu ma de lo igbele e o jo lo kiti da abodu kuma bo kamune kuma wa ke bo e won e wo yita ire ni eliko turale one e che nwale yuban alkelu kwa yo e ngi ha tura abi alim sallallahu alaihi wasallama àdìsíkà wà máa nìyí anas bin malik ọmọ ayé ń kékeré kà máa bí ohun ìlú túbọ̀ alẹ́bí sọ́lá fa annaka wa sama abdullah ẹ̀yìn ni kuma bẹ́ mọ́lá níbi mọ́rùdùn wọn ma sami hadith abana lẹ́jẹ̀ mi kí a dùn àkíní ọjọ́ kuma bẹ́ ọmọ nínú ni maṣínike dodo wọn o ọjẹ́lẹ̀ tọ́ yàtí ni hadithi kí wá máa a hin anabi sallallahu alaihi wasallam ẹni ọmọ adó ṣẹkọlù àpáyẹn kò máa dọ́ha ojú mùrù ọjọ́ èké ìbí máa dẹ́wọ̀n lọ́ha ma ọjọ́ yọ ọmọ alá ọjọ́ èké ìbí máa mú

ilele yi kɔ yeke bi lɛ yake magi ka ene du gbɔnu tia wɔn mo de ma dza kini na do ɔma ta ɛ e, ɛwɛ e lu ni ta ko ŋa ko ŋa o de ne ma na do ɔma ɔma ɛliko tɔ kpa obi lɛgɛ kpa ni ma alo yɔ ɔma o yɔ ɔma lɛ ma mu da la ɔyɛ da wa ko ma ẹni ọmọ nobile òun dọnu tí o dún ìṣe kuma mo yé òun la ọjọ́ kébi nu wọ́kẹ́ ní ọ̀hẹ́ àkàkọ́ ní àlá òhó bẹ̀kọ́ alìkèrò ìjà bẹ̀ kí sẹ́ńkọ ọ̀gá dójú ń mẹ̀lé àkíyèsí gbẹ̀kọ́ máa la ìmádà ọmọ ní kẹlẹ́ máa dọ́dà kuma mo yé òun la ọjọ́ kébi lẹ́ òbílẹ́gẹ̀ tọ́ ìnàmí hadith kuma kọ́ akọ́ àyèmí kàmáà ní kẹ́ yé òun pa ni. wa inni samaituha maryam yunga mudo magadedu ki maryam wa inni uidhuha bika yunga tin unga unga tin ba ko tubo wa ke chojo wa zurriyataha amma madu ki anya lola maryam kidai min ash-shaytanir rajim ojo eti ba ko ama bo ibili eti ba ko ama pe ibili tunugunugun ta mo ma ko anya bi adwa ki yun se de to dale sunna ngi se ba ko ma be ma baba ko ma sha adwa ngoma máa dọ̀ àti ń ọjọ́ àdìgáàdì náà bàbá lẹ́kẹ̀bílì ìmánu pàájú فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عيون الله إن الله يرزق من يشاء بغير حساب نعم فتقبلها ربها أجل يبيوك وكوي إمام لك بح تقبل الحسن

that is ẹgbá dùn òun dẹ́kì ọmọ agbá igbá òun ya gbá ọmọbẹ̀lẹ̀ agbá tọdọ́hùn lẹ̀ ọyọ́ yẹn máa ka gbéjú iye gbàkì àtàkì fàánù iye ya alẹ̀ tákì lù lẹ́nu ọmọ àti ọmọdọ́ mẹ́ẹ̀lá ẹwọlẹ̀ ẹlẹ́yà ya ogun yẹn onugburugburu ma achụtọ ena anọ magide ike umoji ma le nkwa kuchaka wa kafala ha zakariya zakariya ohun nọma yi imi da alugbo ikọ ojú anya ka wa ọna kuma ma kwibe ene gị anọ ma ilita eyi ọgba ọgbọdụ maka kuchaka ene nene ene yo ngane ene yo ngane ojú akiri wa ma kunta ledehim idh yulquna aqlamuhum ayyuhum yakfulu maryam وما كنت لديهم إذ يختصمون يلو يدومو دابال كانيا كربو يجوبي آية 44 سورة غريبتي edomo igba kuma ara ro ene ge ani mere amune eni yo nga ne mere do ma gede achuto ya ya ya awon la choma ge atawo ma ya ro ma du ge awon ma ne iye ne ngamune eni na gba ha e kini raku eni mgba ha e kini raku unungu ngungu woche woche ri do ma ẹ̀yìn ìdámọ́ ọha òye ìdámọ́ èyí ìdámẹ́rẹ̀ èyí na ẹgbàbí àìsà mú nìhẹ̀rẹ̀ ní gbàgbàgbà anẹ́dẹ̀ẹ́nu ọmọ mú dàṣẹ fi ojú gbóngbòngbòn dẹ kálákálá ẹ̀ẹ́ máa rọ̀yìn àtẹ ayéyìn ìyàkún ìyàtútọ́ ìyẹ́lí ìyàwọn ọmọgẹ́nẹlẹ́ ìyàṣẹ́nẹ̀dọ́ Allah tabaraka wa ta'ala ni wa zakariya zakariya ohun na makida yake kullama dakala alaiha zakariya al-mishrab egbadu mai ni dalili ta ma kwale na kiya no mai ba ciga gini amudu wuli mai kali kubo zai wa ma zaka illa annaha yatima illa annaha kanat yatima o ma mudi o ma yiku o ma tinene kiya neke umoji ma lewu zakariya ohun ya do mai ngi neke to zakariyawu gida yake ano mai mai nihi to zakariyawu onwa choko o mai un pitire to lati mai nihi anabi yahaya ba anabi isa amiyima in ibn al khala ma shi amiyima ama chama amiyima chama ama ni na tamasi eni ya no ko bo mune ni ya no ko bo mune mbuko anetu ya no tu ohun bi o mehun tomo oya anabi anabi ya oya anabi sakari yawo onwa ngo bi ya ya ngo bole iye jimai isa muda anabi ya ya muda anabi al ko yo se umai de to ubilege allah tabaaraka wa ta'ala ni umma mai gba ko meji onwa onwa uh, je mo mai biduhu e gbadu e gbadu un se gbadu e suto zakari yawo no ya kullama dakhala alaiha zakariya al mihraba ẹgbàdókì sẹ́kẹ̀rì ya ò dábà wíhọ̀ wóyí masalaci ẹgbàgbélé masalaci ṣe mihrab mashadọ́ ń yá rẹ̀ ọjọ́ ṣe mihrab madọ́ ẹgbàzámẹ̀ níwá ṣe masjidi madọ́kì ohun ìrídà odun múrídà ìmúdí masjidi so máa kí mihrab àbẹ̀kí mahari bẹ̀ eyi kur'ani tó gbogbo ma gbọ́ ara rẹ̀ ó máa kà ẹgbàdókì sẹ́kẹ̀rì ya ò dábà wí

anna aleki hala gbo nge ku yenge gide ku ki gbo yenge aku wa qala to ma kekele yo e huwa min indillah u yenge chu gojo allah ya ku wa inna allah yarzuqu man yasha'u bighayri hisab ojo allah ada riziki ngene ki rungiju gide ka gide imudi wazi

Eh, biology myodemedemology aụlụ eropigolo chemgbe eropigolo lee ego ijiri ebe a toya chena ekwumume mee adịghị uche ke ugwu ji tee otu ụka lụọ egbe ilekwa omima memanụ na omi tita na dani akpa ya ekwumume akpa n'ala ịta ji maka ekwu omi a egbe ka adịghị nwa akpalẹ̀ gbékomi má ṣáà nìtarí dáká pa apètọ̀yọ̀ ara lè amẹ́múlẹ̀ òjẹun ọlọ́jíkì alẹ́ ẹ̀gbà wò bújẹun òjẹ alúgbọmá ẹ̀nà ọmọ akù yẹn akó yẹ hunalika maini egbaleba da a zakariya rabba taki zakariya wi kini chadwa kini kwado jong ini kai ojo ewe ga ki ku ligida ba iye ni bejunyo bejunyo mieten eh iye mi bejunyo bejunyo mieten akini e ati e e ani ki kuni lo manin o rabbi undu habali min ladunka dhurriyatan tayyiba e mo ma iye feyulu emdumi kwa biwe ke chojo innaka sami'u du'a wẹ̀ẹ̀tsá nítírà àdúrà a gbàdúrà yìí ọjọ́ ẹnkẹ̀ tí mẹ́rin àmú yìí ìyẹ́mi kò kẹ́dọ̀ lónìí rà kíní ẹnẹ́gẹ́sù mi lè tanagbó tanagbó mi kọ́dá tọ́ báyìí nìyí anabi sallallahu alayhi wa sallama anabi sallallahu alayhi wa sallama ìṣẹ́nà mẹ́rin kì hápù torí ebi tí a pa níbi ọjọ́ tí a ṣàjọ́ máa ń kó ebi.

ọjílẹ̀ rúkọ̀ yílẹ̀ mẹ́ ẹni ilẹ̀ ibi àpò wọn nakọ yọ yẹ́kù àwọn ìdìdí nẹ wẹ́mí dìdí hù kò n lé lókà kíde dị ìgbìtọ̀lá nẹ́mẹ̀ ẹ̀wùjú palẹ̀ mọ́ gẹ́lẹ́ bá dẹni wọn ní yí ọ̀yà òun yóò máa ìdìdí so mẹ́nu nẹ̀dú lẹ̀ka ní àkọ́ àkẹ́ gidi tàbálẹ̀ mẹ́yàn kí dáwí oyin jẹ̀bù mẹ́yàn yọ̀bù ní máyà de mi ẹnìkẹ́ tún na abáyẹ manucation ẹmú náà wà ma màmá mẹ́ni mádẹ̀wẹ́nu àmá ọgá nìkálà yẹ́ àmì gbogbo náwẹ́rí ẹ̀lì gbogbo nùtúná ẹ̀lì gbogbo mú dájọ yọ́kẹ́jọ ayọ̀gbọ̀ méjì gbogbo máa ṣọ̀gbọ̀ méjì aṣọ yọ́kẹ́jọ ẹ̀lì ẹ̀lì kìí amụchi oghele wepụta ale ala lụwohoba omeka ka nnukwu nedalegala enye ego dịara amụta ya alali ka edeedu nwee enye e m ga ìnọjọ́ kìdúhù pédùhù kìdúhù tọ́rọ̀ dáyìn dábàlìkì wá kóbi jáàbì ìwọ ọjọ́ ìwú gbáátá ò jẹun dẹni anẹ̀gbìtì ìgbàmìlíà ìgbàmìlíà amìlíà ẹ̀hùn dọ́mọ ní ẹni ẹ̀hùn dọ́mọ nù ìgbàmìlíà múnẹ̀ ẹ̀hùn dọ́mọ ẹ̀hùn dọ́mọ iji na ya

torí iṣẹ́ abúrú ọmọ orin alùn ẹnu ọmọ mi hali ń dẹ́kì ṣe a àkúlùhú fún ìní ìjà ìwọ̀n a níbi tó máa yà lóò yẹ ò jẹun lọ́mọ fún ayẹ ibi akwa mẹ́ò èyí kò yí yá lè níwá o yàkà ọmọ àwọn obìnrin ò jẹun ka a bí a ń ta omi mi ti ìnà ilẹ̀ ìrìnàjò báyìí ni a bá níbi lèdú wéyìn fọlẹ́mà kárájà min indi ha mú ìsẹ́ ilé ha jára tó láha bìrọ̀ ìfẹ́ ni wọ́n kẹta àtìlá a bá níbi lèdú hù edu ka níbi dùn kọ́ mọ́ pé takun ọ̀nùbìlẹ̀ kàtsọ̀ òun kí ọ̀nùbìlẹ̀ lẹ́dánà ẹwọ yọkàtẹ ọyẹ ẹnẹ ìgbàna nẹ ẹyẹ àmọtò yẹ mú pàkàdà ń o ẹ má yàdọ mọ yóò tákìmọ ẹni maa rahif àmàdọ àti gùrázà yìí ìméjì ń ma yẹ kọdá ẹ la la ẹ ni má bá ẹ àjídà níyàn ìdánigàlà ọyà ẹmí bó máa yànnà kejì máa mẹ nǹkan kàkìdẹ flower ma ne duti de pataka pataka aba shaka tano yo me ipaleda ba ipagada mai eh e, de ode de yoyo o ture ini ke teta ga nduma tun eligo mai e, mai e la koda manyu albasa albasi albasa imi ma koda manyu tomato koda manyu ogbodun lenga o ma loda ma afirika máa kí ṣiná náà oyé yóò yìí ma méjì fọ́jì tákìyé nípa ma wọ́n lẹ́nu ma lè ma manage ṣe àmà ìta nana ọgẹ́lọ ọgọ́ka àjáre rí oyé wọn yìí ibi ma máyà káà kópa mi èyí ọlú yóò yìí dúmà náà yẹmọ́ máa lọ àmú olú yóò yìí dúmà náà yẹmọ́ àánà ọgẹ́lẹ̀ mi yìí ọkadọ́ ma yẹ ni dẹ́mbùn àmẹ́adọ́ ọkadọ́ ma yẹ dẹ́mbùn àmẹ́adọ́ oyé wọn yọmọ́ kẹ́ kẹ gbogbo owó ti kwa ní ẹkwà nẹ̀bọ́tẹ́ òdùgbà kà nẹ́jọ́ gẹ̀dẹ́ òdùgbà ma ní ọ̀ka ma ní ọ̀pá ma kùnú jẹ̀dá kùnú sáníà kùnú ọgẹ́lẹ́ ma nẹ́jọ́ yìí kùnú ayà ọdọ́mọta ọgẹ́lẹ́ àmàlẹ́ ìjẹun tó ma fọ́ ìyọ̀mọ́ taki gurasa gidai eh, mamme pataka fotokon daba bada daba bada potoko potoko meji mayala mamkacho mamkachi fatima ile ama ah, mamkachi fatima ile anibi yeto igede nwa yen igede nwa adwa dawo zetu akazatu minha anibi mugba kugbo mawu

ọgbọ́dún ma pa kúṣáká ibi apamẹ́nẹ̀ náà tí nìyàn kìí ajẹ́ ẹgbẹ́ kò máa dẹ́ngẹ́ wà níbi dọ́mọ́gẹ̀ nù abá níbi tí nìyàn jẹun tòmálì náà níbi lè gáàlì tákọ̀ níbo ehun dù jẹun yíwá mẹ́ hassan domu mẹ́bọ̀ ẹni husseini ẹnẹ́kẹ̀ ẹ̀wùmá hassan àbíkí husseini àmọ́ máa ń bí ìjìlẹ̀ tágìdí ẹnẹ́kà máa yani wa mu jam ke dai du ko gam daru tu bo bo rasulullahi sallallahu alaihi wasallam abi mudule faraja ilaiha ya muda da aka rabo am da aka rabo maman tak maman atin na kinhi bi abi wa ummi qad ata allah bi shay'in fa qabba'athu lak yani wa nu tojo abi ojo abi chachide fa oyo denwa abo yomu yengi le duwa ba ka kuma mu dawe tudun gunu ga ne bi kola ya kere bo man al kuma du yenga un un gunu gi un kola un e ko tera na kere bo man ai ko tera na kere bo man ngoma aka akini kweli oyo ngo du na chere ko mi wa ku yengi kere ba kama mu da nga ci daka nga ca yele fa khaba'atuhu laka nga ca ala moy dem qala anabi ni halummi ya bunayya qalat fa ataytuhu bil jafna yani o ya umami liyali ali ali ali ali ujeun ke dumile ujeun la ujeun ma do ada nyam nyam do ngwan moy kaki nyam ujeun la do fa kashafat an jafna fa idha hiya mamlu'atun khubzan wa lahma òjẹun kò máa dúró àìdẹ pẹtẹkẹ ìyàdéhùbá ohun ìkó nẹyìn ànẹbì àlìámẹ abá ànẹbì lìá ànẹbì kí wọn jẹun kì ká ànẹbì kí jẹun yìí ànẹbì ẹni àmẹmú jẹun lọdọ akámẹmú ṣìṣì bọtẹ òjẹun yìí kò máa dúró àyè máa túṣì bọtẹ yìí ó gbá gbadaka yìí kò máa dùn jẹun tó ọ̀rẹ́dẹ̀ ń yìí òjẹun kọ́ ọgbá gàbàdìà ìmúdi búrẹ́dì

amene oye ni ele become speechless hmm eh ukola ingo ingo ingo me nkia ka ga nukola takwa to de nga ayeku kili to mole yeni hi baba albarka ojo de alhamdulillah igido ojo i salatu singa nibi ya mu yewle lukwa ne amudu o ogba nibi aba nibi awu yewu liga gini o yewu ko ogba talu kide takoma un ponu

ẹni ìjẹun tó gbọ́ yóò kò rí ọjọ́ adarí ti mú ní kì máa nà mẹ́ni ọjọ ògbédè dùn ọjọ́ ẹni tọ́ ògbédè kíkì ọjọ́ alẹ́bí ìjà alẹ́kìyà ìhà ti bí sẹ́yìdẹ̀ ti nìsá ìbẹ̀ni israel ẹni kì ṣagbojí àmì bẹ̀ni israel àwọn obìnrin yóò ṣagbojí máa ṣe mẹ́rin àmù kìí yà níbi ìta ní ilé kọjọ́ ṣeun mariamu ya gwu iji egwugbo kiwu igwu adujenwa adụjenwa zekeria uli aka ka ya na ọma ugbo ujenkwu ụgha mariamu ya na ujenkwu ọjọọ nkwu ọjọọ anwụghị elele uje nwa ngwu uje ole nwe nwa owu nwa deka ọgba agbanyere ụmụ nwa tuwe nene akwụgbo uje yi

ẹnìbí àkíní òjẹun lẹ́hà máa gùn ábì dẹ máa gùn jẹun alìkìdé tá máa dùn á tá máa kí ni ìjẹkú yìí dùn ọgẹ́lẹ̀ òjẹun lẹ́tẹ̀ ní sọlọ́láhùn àlẹ́ ìwọ̀sọ́lá fa áwùsà àti bíbẹ̀ kíyẹ ti alájẹmí ilẹ̀ jìíràní àbó ògbègbè ni ó yà níbi ìgbó ògbègbè ló yì fátímà òjẹun lẹ máa màmú dáná bí mẹjẹ fún mẹdẹ bọ́wọ́ àtàgbà máa jẹ máa dàbẹ́ ọ̀bọ̀dọ́wá máa mú dáná bó kòlòmù mẹjẹ jẹ́ kí mẹdẹ bọ̀bọ̀ wá máa jẹ kòlòmù mẹwọ̀bọ̀dọ́wá وجعل الله فيها بركة وخيرا كثيرا اللهم البركة توجم له إيمان هيري نانا يمر توجم له الله أكبر يجدها ibo yogi anu akani bi chani bi geski yogi chidan imudu nga muujiza nga yokuli nga yokuli lere ole nga bane gideba ingolo la abu hurira bujilo la odo cha abu hurira ngakola uda radiyallahu ta'ala anhu abu hurera radiyallahu ta'ala nu yenihi no yoka ke bi akun ate ola le ngale oyo mu akoda bi ada shari ange demu yeni no yo no yoka kun wata sayyidina abubakar ni. toru jange bi ejine kun ohun ti ami ashabu tufa be kuma ada de lo le kuma ji o ma se ibele mu de ama gbe yuni sanaa o ya ne medina egba gido ya ni sanaa

a máa mi jí máa mọ́ ẹwọ́n àdínìyàn ṣọ́kọ́jámi níwà ẹgbẹ̀rún dẹ̀rùn dùṣẹ́ alẹ́jọ́ àdọ̀kẹ́ àti tìrùnà a fóhun inú yọdílọ́ àjímọ̀mí ẹwọ́n lẹ́kí wọn yóò bẹ̀tẹ̀ máa bù jí máa mọ́ tàbálẹ̀ àdínì máa ṣẹ̀ nùpáyọ̀ ìmáàlì máa ṣẹ̀ nùpáyọ̀ ọjọ́

ẹni afábúyà ń ṣe ìrìnlẹ̀ yìí bóòdù wọn sábẹ̀lẹ̀ nínú yìí ẹnìkẹ́ adùn tó dùn sí ilé rí bí abẹ̀lẹ̀ nù òun ẹgbù gbogbo onígbònùgbà níbi sálàrì sálàmù ẹ̀yà abúrúgbònùgbà níbi ẹ̀yà ẹ̀wọ̀n ká ẹni àdìsí ẹ̀ka ẹ̀dọ́mọ dúkà ṣàkà ní ilé

Ani sallallahu salam wasallam ya gito eh ne ga api minunu eh do ame minunu pi ti ajin ga ya no ga alhamdulillah ga alhamdulillah wayo ma la pe ka anabi ya ka me ngodo anabi ya ma muru do ha o mi kede ko ngani ke do ngebo e a hinunu tudo o cha pe ki gili ngedo ka ka bu gedo ngai mo ka ke ngawan ki anibi nwa kini ai dai abu me ko ro ma ti dai ene ne ke do ro ma ti omo ta ku ne ko mo dai ti ene mo ka ba bujaka ti ene no ni ni ni ye dai wa ti na ka ne bi amu ne do mo ka ne amem da le meun dudu nge gwa kini tere gba ke amu do mi ke de nga ti ne du nga mele mo nwa kini amu ne do ni bo ke do mo

anibisala asala maa dito ɛŋa mɛ yɛŋi nimɛ amɛ akina ama jɛ ru tanu asito ɛŋu ɛmu yaŋa mɛ ŋmɔŋi nimɛ mɛ ma lelo mi do kama ŋmɔŋi tanu ɛni bɛ asito ɛŋu lɛsi oŋɛ ko ne dame yi ŋɛ akɔni sɔjɔ omi aba eke ale ka lugbe yi mi eke ama na yi yɛ yejumu mi abo eke do yi.

ela tiki kumadudu hii yemi unge ungeje ogoda amune kamewa ameje amaje takwa alukela ledo gele gele ledo ko anibi nemu yu ama taala taala ibi akwa kuro ya taala taala ba ibi akwa kuro ya igbo yi mele ya na mi ako egbadu amenwele duki adunga eba muujiza adunga mune muujiza enga yiku adunga mune yi chaka chabuku majachi majado gloko nga mune gire oko ye kama agba kuba mune yi okele nga maru shekuri instruction kama lije na adunga ma si ajina oko ye gire eba inome kama nigiri shekukade inome kama nigiri shekukade inene kimatini kuma adungu inene kuma ma adungu ọlọ́dún na lù ya tó wọ́ kọ́ńgá mu lòun àkọ́ àgìdẹ́ rẹ̀ tòdó àlà àmẹ́wọ́n gìdẹ́ kọjú ọ̀ṣì ńgá àbókè lè gbúdú yìí muhammadu sallallahu alaihi wasallam ìdá albarka tó jẹun òyìn nawu náwó àbẹ̀ àkómi ikú ọwọ́ sallallahu alaihi wasallam ìdí àmẹ́ngá yẹn kọ́kọ́ ekwechi eh, ni mariam ka ede mụrụ nga kinihi uwe kwechi ọjọọ uwe chenu kpa ikwa chenru tụdale weke ili ọma ya efe tụrụ wechi agbib wechi agbadu ha amadu ha ehile kasịrị wuru ha so adụhale kiche ha ama abụghị ọgba ibi nwunye abụ igi na ayome alikadi aya ikunu alikadi ingere aya 38 is surat ali imran subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk